up honestly báwo ni mọ́tò ìṣe máa ma ṣe báyìí fún mi kò dẹ̀ sí mẹkáníìkì tó sí bí báyìí o. Ah. Oh, it has. Mm, actually, um, my name is Funsha. I'm Mercy. Oh, Mercy. Yeah. Yeah. Actually, uh, ṣe mo ń bọ̀, uh, mo wà lórí bike, mo rí for free and uh, it's not possible kí mi a beautifully beautiful lady beating who has stranded sójú títì kí n má lè help tí mo lè I'm able or capable to help. Uh, ẹ jẹ́ n bá yín Sister Mercy, orí bátìrì yín ò tight, mo lè lè. Ẹ sure. Let's see. Ẹ ṣọ́ pé nǹkan tó ṣe yìí. Ẹ jẹ́ Oh, it's working! Thank you! <laughs> I'm happy. Thanks so much. No, no, you're welcome. Always welcome. If you don't mind, uh, mo drop in case only lè malfunction or not. Please, let's go. You mind. Oh. Thank you. làwọn báyìí gẹ́gẹ́. àwọn òkèlè tó mọ̀ pawó bí mo wà. ọ̀pọ̀ yàn yín ọ̀fẹ́ sọ pé ọ̀pọ̀. méjì ò mọ̀ pawó. o ti kọjá mi. alẹ́ èèyàn mélòó lọ wọlé. Ah, ah. ìgbà kan sọ fún mi pé obìnrin lọ wọlé o tàbọ́kùnrin síngù máa. àwọn tó ti wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ikọ́ kí ló fowó rà kí ló fowó rà máa. jàmọ́lẹ̀ màyàwọ́. jàmọ́lẹ̀ ọjọ́ jẹ́ kó jò. àsìgbò àsìgbò. ọjọ́ lọ sọ́jọ́ lọ àràbùtán. àrẹ ọ̀dá ọ̀dá ni. What is it? they are just coming. They are just coming. Come on a Come on welcome, ma'am. You are Um, uh, Coco Lily, this is your cue. Uh, excuse me, madam. Uh, yes, ma'am. I want to tell you something. We I need black oil. So, I need the black oil. Owó ń ṣe problem right now? Laura. lẹ́kọ̀ọ́ láìpàdé. ẹni ọba jẹ́ àwọ̀ ọmọ o mà yọjú sí ọ. èdìdí ni ọ̀rọ̀ ọlọ́run ọba. kankan bidọ́bidọ́ ni. You are welcome to our palace. ara mi jẹ́ bí òwe. ẹyin mi ṣiṣẹ́ message was just come. o lè má gbọ́ ojú ní sọ pé madam bọ̀ wá. Before he coming, before madam come in, what do you need? Ẹ ṣe àfa ah, kò sí ohun tẹ fún mi tí ò tẹ mi lọ. ọgbẹ́ yorùbá yorùbá ni ni wọ́n gba ara láàmú ọlọ́gbẹ̀gbẹ̀ torí burúkú ah, bóòlì ọ̀rẹ́ ẹkú rìn yẹlẹ́bí bí jù. bákan náà ni wàá ẹni ọ̀rẹ́ ìdájọ́ wa náà èdè kan náà máa ń jọ sọ lẹ́tọ́rà falakula. torí ní àtòdóyà yìí lọ pé a gbọ́dọ̀ ṣe nítorí mímọ̀ ara wa tó ṣe é nìsín torí pé ṣé ìjọba àbílẹ̀ tó bá fẹ́ wọ káńsù àwọn tó jẹ́ pa nǹkan kan àwọn náà sọ pé tó eléyìí bẹ́ẹ̀ ṣe ṣe léyìí bẹ́ẹ̀ ọwọ́ àlè débẹ̀ tán kó di ọ̀gá lé wọn lórí o amẹ́nìkan ni ó fi ibi tí ó máa sáyẹ̀nsì ń ó fi hẹ́ àwa la gbọ́dọ̀ fi gbogbo ohun tí ó wà ní àyíká yìí láàfin yìí. What is your department? department tèmi mo ṣe wà yìí. I'm a driver. ọ ya wù ú. ẹ má dalẹ̀ o ní pé kéèyàn múra ńlẹ̀ ìgbésí ayé rẹ̀ lórí ẹ̀kọ́ tó ti yé yín kì í ṣe Ghana ni ọ Hungary gbogbo ni o I'm a great man we are pushing the gate up to come closing. n tí n sọ tí mo fi sọ bẹ́ẹ̀ kò dé n bọ̀rọ̀ délẹ̀ tí ọba sẹ́ni kankan mọ́ tí ilé bá dá mo tún lè wà kọ́ náà àmọ́ ìdí department mo wà gangan nísìnyí pé tọ́jú kókó ọ̀nà kíkọ́ sí ẹ̀yìn ọ́fàsìtì tí mo lọ fún yìí gbọ́dọ̀ pé ìfẹ́ mo ti parí. ṣé pàdánù nínú ọgbà wa lọ́jọ́ sí ọ̀sẹ̀ mi. Um, anyways uh, ẹ really appreciate uh, mo appreciate because uh, bí mo ṣe ń rí ń sìn lójú tèmi welcome party lẹ́ńtà láti ṣe. <laughs> thank you anyway i'm good. okay ọlọ́run ti wà dáa ọlọ́run ti wà òkè. Bẹ́ẹ̀ bá ti ń ní ìtún ẹ pè wá. Ìdí ọba ṣe yàn yín àrà ìṣẹ́jú òun ń dáràn ẹ lọ. Èdìdí ni ọ̀rọ̀ ọlọ́run ọba. olúwa fún iṣọ́. olúwa fún iṣọ́. ṣé kò sí mo ń òpó òpó múlẹ́rù máa dá adé kan òpó kájà kárọ̀ ní abẹ́ ṣùkárọ̀ ẹni tó lọ́ba tó jura wọn lọ. ọkọ mi ló ń rí mi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bí tí báwo kò yé mi why not just go straight to the point man. màá jẹ́ kó yé ẹ bí kí lèmi ń dúró mú gbogbo àwọn tá a jọ jẹ́ sẹ́ẹ̀tì àwọn ọmọ wọn ti bímọ wọn ti ń gbé ọmọ ọmọ wọn jù sẹ́yìn wọn ti ń wé ọmọ ọmọ wọn tó ń bá wọn ṣeré nínú ilé ṣùgbọ́n tèmi ò rí bẹ́ẹ̀ ó ti yẹ kó o múyàwó wá fún mi tá a máa bímọ fún mi tí màmá rí gbé jó o olúwa fún un ṣọ́kí ló ń ṣẹlẹ̀ ó ti ń pẹ́ hmm. ẹ̀. kí ló ń kọ́ yẹn lójú ṣẹ̀rẹ̀ ẹ̀yin àgbàlagbà náà lẹ́kọ̀ọ́ máa ń sọ wípé àpẹ̀kù tó jẹ kì í jẹ bàjẹ́. ó ah. ti ń pẹ́ ó ti ó ti ń pẹ́ ó ti yẹ kójú kan mi ojú ti ń kan mi ó ti pẹ́ jù ó ah, ah. mọ èjì ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ó mọ̀ pé stasio ẹ̀ ó pè é lẹ́jọ́ eh, ó ti yẹ kí irú ọmọ ọmọ mi gbé jó. anyways um, ṣẹ̀rẹ̀ like person sẹ́yìn Uh, máa mom, ọmọ kan uh, in short she is a very pretty lady ọmọ tẹ máa rí tell you? reject what about that. ọkọ mi you gbọ́ ni mi ò tí ì gbà mo gbọ́ ni mi ò gbà ó dìgbà tó bá mu wá báyìí tí mo fojú ara mi rí pé ah ẹ fún àmì lélẹ́yìí ìyàwó mi rèé ẹ̀hẹ̀n ni màá tó gba ẹ̀gbọ́n. ok uh, nǹkan a máa Uh, let your mind be at rest. Uh, ẹ kàn fún mi ní week títí next week Mamu mú wa Very sure. Edidi ni o. Ìyá wa, ẹ kújọ́ mẹ́ta. Ah, ah, kí ló wá dé ojú tó rí yín gbòò? Kí ló rí àrí yín pàdé? ṣé rí ìtẹ́ ìṣẹ̀lẹ̀ ọdún lágbèrè ọ̀hún ń lọ síbi kan ó pẹ́ kó tó dé èyí tẹ́ wá ṣe lọ láìpẹ́ yìí àwọn ọmọ wa wọn ò dẹ̀ sùn wọ́n lọ yọ yẹn bí mo yẹ múra pé kí n bọ́ tàbá ìwọ̀n dé àmọ́ ìtò ń bọ̀ ẹgbẹ́ wa pé agbára ọlọ́run torí gbogbo wa la ṣàfẹ́kù yín gbogbo àwọn àjàsà tẹ́ ń fún wa yẹn ààrẹ ni fún wa ìyá wa ah! ó ló jẹ́ ń wálé wá wò yìí. ẹ ṣe. ẹ kúrò lè mà. ẹ rà. báwo ẹ kú ọjọ́ mẹ́ta mọ́. mọ́mí mi lọ ní pé kí n wá kí n wá bá yín lórí ọ̀rọ̀ owó aṣọ ọdún àbí àmì pé àwọn tí ìrọ̀wọ́ ni. bẹ́ẹ̀ni mi ò rí àwọn sọ fún pé ní agbára Ọlọ́run ló bá máa fi di jímọ̀ àwọn tèmi àjọ máa péjú ṣe. àmì máa ọ àmì máa. níbo kò rẹ́ẹ̀dì ọdún ọdún tó ń bọ̀ yìí o. Àmì máa o, kí ló dé tí ìsìn wa aṣọ ti wá? Ẹyin àmọ́ lágbára Ọlọ́run àfọwọ́ ibi. Ọlọ́run á bò ọdún yìí máa mi ọdún abiyamọ tọdún yìí. gbọ́ ọmọ pátábà ìlàdẹ̀ máa jèrè ẹ̀. àmín. ó gbá ọmọ wa la máa jèrè ẹ̀. àmín. ìṣe wa máa ṣe gbé ẹ̀mí wa. àmín àmín. àṣẹ o ọdún yìí nínú ọlá ńlá ńlá ni gbogbo wa ti máa ṣe àpéjú ṣe ni pàápàá. a ló sọ̀rọ̀. ẹ kí ló dé tí wọ́n gboyè e má fi lọ kí n dá sí olójúgun lẹ́gbẹ̀ẹ́ tì ṣé o mọ̀túmọ̀ ọ̀rọ̀ dáhùn sọ yẹn ṣókàn ẹ̀ gbogbo ọkọ ti sọ ní owó ọdún àwọn abiyamọ láìpẹ́ láì jìnnà kọlọ ń gbẹmí náà láṣìírí kí wọn múra aṣọ kan. ẹ̀yin abiyamọ àbáwọ abiyamọ kò ìkan ẹ ṣùgbọ́n tí bá kan ẹ wá kò tí ì kù àgàn ṣe ní ẹ báyìí. kí ló dé ìyàwó ẹ jẹ́ kó ra Ọlọ́run lè ti gbẹ̀dá lóhùn. ìbàdàn ìdá lóhùn kó tó máa bẹ ọdún ọdún tọdún aláìkílẹ ẹ bá rò pé bóyá kiri ni ah. mo bí ìdí ẹ jù ah. ọdún abiyamọ la pé ọdún àwa tá a bí mọ tá a máa jèrè ọmọ. àmúyangàn o káfíńdáyangàn lára o alọ́ba o. Eh, eh, eh, àbátalágẹmọ bá dá lòòṣà òkè ń gbà ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ ni ilẹ̀ ń gbọ́ ẹnu mi àṣẹ ẹ fún mi ní jollof rice àti fried rice àti chicken <laughs> ẹ ṣe. tẹbí ti bi tirẹ̀ àti bi tẹbọhùn la dálé ayé ìrìn àjò ayé ẹni lọ́jọ́ kan òwe ó lè fàre sínú ayé ẹni lọ́jọ́ kan. olúwa tún àyàbá òróró lọmọ tuntun tí bá ti bá ṣe i love you mo fẹ́ kí n àti ẹjọ́ wa kájọ máa dúpẹ́ ká ló máa ṣe gbogbo òkè ìpò síra mọ́ra lẹ́ra rárá wọ́n fẹ́ mú ẹ dénúdénú wọ́n lè fẹ́ mú ẹ jù báyìí. ok go on mo tún fẹ́ gbọ́ kódà ó máa wù mí kó carry me to the next level of kí n tún mú ẹ jù bẹ́ẹ̀ lọ. ọba máa ń mọ̀ mí jù báyìí lọ mo máa gbà ẹ́ níyànjú rẹ̀ ṣùgbọ́n tó o bá tún ṣorí kunkun mo fẹ́ tọpasẹ̀ odò tí ò kù ó ṣeé ṣe kó pàdé olúwẹ̀rí o. no jẹ́ n tọpasẹ̀ pàdé olúwẹ̀rí because mo are very sure pé tí n bá pàdé olúwẹ̀rí olúwẹ̀rí máa ṣe mí láàánú. o fẹ́ mọ̀ mi. mo fẹ́ mú ẹ jù báyìí lọ mo fẹ́ mọ tinútinú ẹ mo fẹ́ mọ gbogbo ẹtẹ́skẹta ẹ I don't know you more than this. dúró bẹ́ẹ̀ mo ní kó má mọ̀ lù ó ti mọ̀ mí nìyẹn ọdún méjì tó kù fẹ́mi kínní láti lò lókè èpè àjọ máa lù ú bí ìgbà yìí. ẹjọ́ ẹ̀jẹ̀ ń lọ. ọ̀rọ̀ mi báyìí látàná tí mo ti pèpèpè tọmọ yìí ò gbé tí ò dẹ̀ wọlé wá ìṣẹ̀dá mi tèmi máa dánwò ẹ̀. báyìí ọ̀rọ̀ mi tún dàbí òwe ni àkàrà oṣù lọ́ṣọ́ rẹ̀ kọ gbígbóná kámúyàn gan kábídáyàn gan lára o. Eh àǹtí mercy ewé eréṣẹ́ jẹ́ ń fi àǹtí síwájú orúkọ yẹn jọ nítorí ọlọ́run ewé jẹ́ kí n kò ṣàlọ́lé mo promise yín ayé mi bó ṣe wà yìí ọ̀dọ̀ yín ló wà ẹ̀mí mi ọwọ́ yín ló wà ní òníbi lọ ọlọ́run má padà wá ẹ kò jẹ́ kí n lọ dágbére fún ìyàwó pípé ọ̀dọ̀ yín ni mo wà kó má pé wọn máa wá mi kiri ẹmọ pé tó bá ń wá mi kiri àwọn gan nílé sùn wọn nílé jẹ wọn nílé mu ẹmọ tó bá máa pọ́dọ̀ ìmọ̀ ọkàn máa balẹ̀ jọ́ nítorí ẹ̀ náà. ṣé òun àìní tí two years ò bá pé you going nowhere. Ah! èmi padà tá a po ẹjọ́ àti mẹ́sì ẹ̀wọ̀ ló má padà wá ẹ má padà wá. ó yá ẹ jẹ́ ká ṣe bá ẹ jẹ́ ká make a deal ẹ̀mí pé àmì man of my word I won't break my promises ẹ wo ẹ jẹ́ kí n kàn lọ báyìí má padà wá o kí n kọ lọ kí kọ lọ mú aṣọ yẹn pé aṣọ yìí nìkan ni máa wá aṣọ kan gbogbo gbà kí kọ lọ mú aṣọ ńlé máa lè máa fi change síra mọ́ra léra bára. aṣọ <laughs> ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ ni ilẹ̀ ń gbọ́. unique boutique gbaṣọ wa. Ah! àti mẹ́sìn mi nílé ìwé ilé mi wọn ni tó ti wá. báwo ló ṣe fẹ́ sí. Ah! Go and test this as many as you want. mi ò lè wọ ẹ̀rù ń bà nínú ayé láti báyé nínú ayé láyé ń bọ̀ ah, ẹbí nu ayé yìí náà ni ayé yìí náà ṣáá ni. ajé inú mi ò dùn ah, mi rí ọkọ guide na, ó rí mi lè so sára náà àti pé bó ṣe ń wo yìí ah, bó ṣe ń lọ yìí bó ṣe ń lọ yìí bó ṣe ń lọ yìí à lè ní blue black gbogbo pẹpẹ bó ṣe kó pẹpẹ ní ibi wo bí ọmọ ìyá mi tá a bá máa wọ̀ gbowó gan sef a máa wọ́ọ̀ṣì dáadáa bíkọ́sì gbowó tó wò yẹn gan aláyé tó jọ̀gà ti wá rí wà nùkúlà lórí ọ̀dọ̀ bàbá kò sọ pé ká wọ́ọ̀ṣì ká tó wọlé in case ah ọ̀tá pọ̀ jẹ́ lémi lọ́la ọ̀tá pọ̀ gan. no get ah baby báwo ni. ṣe ẹjọ ṣé ẹ̀gbọ́n mi wà lọ́dọ̀ mi. jẹ́ kí n burst brain ẹ̀ ó ti dóbi ọjọ́ mẹ́ta kan táwọn kan ṣe kí n dá ti rí lábẹ́ tẹ̀ kan ẹ̀ àjẹ àwọn ti miss ẹ tó bá ti pé ó wà láàrin wa ni ah má ti so sára má ti wọ leg má ti wọ tó dáa tó dáa sọ̀rọ̀ má ti wọ gbóró lọ ó ti ń bà wá gan bí òkò àjẹ àbí kí ni mo sọ. Ah, àti bí ọjọ́ mẹ́ta yẹn náà làwa náà ò ti rí wọn ẹjọ ṣe mo bí tó lè wá. kí ló ṣe yẹ tí mú wa ṣeré ni kí ló ṣe yẹ ah ṣé samuel láwa ni question question question question ah ààrẹ ah, ẹ̀gbọ́n ẹ àbí ṣó possible kí n kó sápò ni kí ló ṣe yẹ ọmọ eh, eh, jẹ́ kí n gbé ẹ débẹ̀ tó bá ti wọ̀ kán bẹ̀ wàá ti rí ya ya jẹ́jẹ́ tó ṣe kíni tó múlẹ̀ fún wa ń bẹ̀ tó bá chẹ́ẹ̀kì bẹ̀ o lè ka mọ́ bẹ̀ kọ́ sàwágùn tí ì rí o ajé àti ìrì jọ má bínú ṣé mo rí bí two hundred lọ́wọ́ ẹ̀ ká fi guide body. mr ifisa ah, ah, wà á lè surprise two hundred naira pé. ṣe bíbẹ̀ ẹ lẹ ní dẹ́jẹ́. ẹ eh, lọ́ọ̀kan yẹn ẹ àgbà yìí. Ah, bàbá kí wọn lọ́wọ́ olú. wa gáúsù àtẹnu yẹn o ó yà àtẹnu gan ò ń béèrè two hundred naira lọ́wọ́ irú ọmọ yẹn. ajé ẹgbẹ́ ẹ̀ gan-an òkè tó bá wà mí ọba ti so kìkì sára mo kì í bó ṣe wà á lẹ́yìn ó máa gbọ̀n sóun náà làákò. madam mercy. kí ló ṣe ẹ. máa máa kárí wọnú bí ìjà pamọ́ mi. ẹ mọ ohun tó máa ṣẹlẹ̀ ẹ bọ́ sí gbòòrò lẹ́yìn ẹ jayé lọ ẹ ṣe bó ṣe wù yìí torí èmi ya yín gan-an mo máa mú tàn. ẹ fẹ́ lọ tán. bẹ́ẹ̀. ayé ọ̀wà ní dè mọ́lẹ̀ ẹ ní kúnú àgò èmi náà ti wò pé láti yẹ. alẹ́ yìí a lè a lè a lè kókó mọ́ wọn a lè níbo ló fẹ́ péjọ ń gbòòrò èmi gbangba alada. ìwọ náà ti gbangba alada tọ́ lẹ́lẹ̀ ni. yanni bẹ́ẹ̀ tí ò ní lẹ́lẹ̀. <laughs> ṣé wọn náà mọ lókè sọ mi ṣẹṣẹ ẹbí ṣe kí mi lé gọdọ ṣe eh. máa fọ. kẹẹdú kẹẹdú kẹẹdú kẹẹdú kẹẹdú. ọ̀rọ̀ mi tún dàbí òwe. agbára oṣù lọ́sọ̀rọ̀ ẹ̀pọ̀ gbígbóná. látọjọ́ mẹ́ta tí mo ti ń try nọ́mbà àlàyé àfúnṣe not reachable ló so. but this time around switch off ló sọ fún mi ẹ̀yin guys ara ń fún mi o yeah I think this time around we have to act fast yeah. èdìdí ni ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi ìṣẹ̀dá mi ṣàánú mi ẹlẹ́dàá mi ṣàánú mi ihun tí ò bá pọ̀ yìí bàjẹ́ ẹ̀. àkàrà oṣù lọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ gbígbóná kámúyàn gan kábídáyàn gan lára o. Eh. àṣọká ẹnu ọ̀ká ló gbé àṣẹ èrè ẹnu èrè ló wà ẹ̀yin olùránṣẹ́ ìdáná mi ẹ̀gbẹ́ òkúfe wá <laughs> ẹ ṣeun. ọ̀rẹ́ mi ti ẹ̀bọ̀ pé ìyá fúnṣọ́ máa tí ìlú ṣọ́ọ̀ṣì rẹ̀ ó máa ti tó oṣù díẹ̀ sẹ́yìn báyìí wọn máa rí fúnṣọ́ ah, òun kò gbà wọ́n rẹ̀ mo wá ló lọ mo ti ẹ̀gbẹ́ mi kódà kí ṣe mo rí àbúrò ẹ̀ ní kọ́nà kan lánàá tí ń sunkún tí ń omi ẹkún lójú àánú ẹ̀ mọ̀ ṣe mí gan kódà èmi gan fẹ́ mọ̀ sunkún fún un ah. odidi èèyàn láì ṣẹran ah, níbo ló wá lọ ah. kọ́lọ̀ ṣe rí fún wọn ní tèmi. àmì o torí kan tiẹ̀ rí làdúrà ti tèmi ó dẹ̀ máa ìzò. ẹ̀rí wọn mi lọ́nìkan wá pọ̀ wọ́n kọ̀ dúró síbẹ̀ wọ́n tójú ẹlẹ́jọ́ ah, ah, ó ga lára ìyẹn jẹ́ pọ̀ nǹkan tẹ fẹ́ pọ̀. wọ́n sọ bẹ́ẹ̀ kí n tiẹ̀ kí wọ́n bá ká ó mọ bẹ́ẹ̀ tó lóògùn lọ́kọ̀ tá à ń sọ. èdìdí ni ọ̀rọ̀ ọlọ́run ọba èdìdí ni ọ̀rọ̀ yé ṣe wá dàbí ẹ òbí àti pàtàkì gbèsè bidọ́bidọ́ ni bidọ́bidọ́ ni o ọ̀rọ̀ mi jọ bí òwe òwe òwe ni ayé ń lọ àǹtayé lọ. Mommy, tó kà. mọ́mí kí ni. mọ́mí tí wọ́n mọ dájọ́ mo mọ̀ kóun náà ni kí má ṣàlàyé béèrè èmi ò kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Thank you mọ́mì èsì rẹ wọ́n pè mí sí ìwúlẹ̀ níbi wọn. ìyá yín ti sọ yìí sí nítorí lóòótọ́ ni mo ti ẹrù wọn bọ́bí kó dọ̀tí. wọ́n fi ẹ̀rí yẹ kó gbà. mọ́mì wọ́n tó èmi ní oye kí n bá lẹ́yìn látàrọ̀ àmọ́ mo fẹ́ láti fún mi ní ṣe mo ti fa bọ́ọ̀lù àárọ̀ ìlú ti kọ́ mi wọ́n ti fi ìdúró mẹ́rin máa ń gbé tó kékeré àgbáyé. ọ̀lẹ́ kàwé ń jẹ́ ìwọ ọkàn mi òfò àbọ̀ òfin ṣiṣẹ́ nìyẹn lójú ààrẹ ṣé ìgbà tó fọ àbọ̀ ọmọ ló wẹ̀ fún yàn gbọ́dọ̀ kí ló ń di ẹ e lọ́wọ́ nù ilé náà tó fi lè gba ilẹ̀ ta ṣọmọ tó gbé dání tó ń tọ́ ni iṣẹ́ alábìyamọ la mọ̀ pé kì í yá kí wàá ní tiẹ̀ e síngù kò ṣe gbogbo ẹni tí kò bá lọ́kọ ní síngù o ẹlòmíì gbọ́n kan tí ò bá tí ì gbọ́mọ tó síngù ni. màmá kí ló dé ẹ ṣe o kí ló dé tí wọ́n ń bí sórí mọ́ ìyàn kẹ́kọ̀ọ́ fọkàn yà ni kí ló ṣẹlẹ̀ màmá ṣálọ̀ ń fọwọ́ rán yín sí mi mo sọ fún pé mi ò bá ni ẹ̀yin nìkan iṣẹ́ nìkan lè gbénu lé ni ẹ̀yin ilé yẹn ni lánàá ẹbí ẹ fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ o ọmọ kékeré ara mi ni mi ẹ fi mí lẹ̀ o. mo fẹ́ fi mi lẹ̀ o èmi mọ̀ kó fẹ́ bu àmọ́ lákọ́ ni mo wà bí ìfọ̀ ìfọ̀ òun lọ́rọ̀ mi lẹ́nu lórí ìta tó wá dé yẹn ìwọ sọ pé ṣé wọn fọmọ rán mi sí ẹ kò ṣe é wọn ò fọmọ rán mi sí ẹ lóòótọ́ tó bá fọmọ rán mi sí ẹ máa fi jẹ àmọ́ wọn ò fi rán mi sí ẹ kí ló dé lọgbọn tó jẹ pé ìwọ ni tó òòrò orí ara ẹ wò wọn náà ìlówó lọ́wọ́ òfàní lórúkọ dà bẹ́ẹ̀ yorùbá bí mo ní kó rí ẹ bá pè wọn yìí gbogbo wa tó wúlú lé òfò ẹ torí ẹ pé kí ló dé gan. ebi tẹ̀mí wo ọgbẹ́ra bí ìgbẹ́. èdìdí ni ọ̀rọ̀ ọlọ́run ọba. kò fi ẹnì kankan bidọ́bidọ́ ni o bidọ́bidọ́ ni o. ẹ mà tí ì rí fún iṣọ. ẹ tí ì rí fún iṣọ àti mi. ó má jìjà àrùn tó ti lọ bẹ́ẹ̀ bí má dá mi dáa. ẹ wọ àǹtí mi àǹtí mi ẹ ṣàfarabalẹ̀ ẹ má ronú o a máa rí lágbára ọlọ́run máa fún wa rí ọlọ́run máa fún wa rí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ yín náà ọbẹ̀ sí káyọ̀ òkè ọbẹ̀ sí káyọ̀ òkè. ní tíìtì kẹta ń bẹ̀ yẹn àwọn kan ní àwọn ẹ̀rẹ̀ kan wà ń bẹ̀ ibẹ̀ náà lè mọ tí mo wá tí mo ń lọ yìí tí bá ti wá kúrò ń bẹ̀ mo gbọ́dọ̀. mi náà ní dáa ń dáa ẹ̀yin náà ń ṣèyàn bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ka wa dàgbà ah, àti ẹ̀yẹ máa lọ Eh, eh, eh, bá ti kúrò ń bẹ́ẹ̀ mo máa yín bọ̀. bí wọ́n ti mọ̀ yín wá nǹkan jẹ o ẹ wá nǹkan jẹ o ẹ wá nǹkan jẹ o ti ń ṣe wá nǹkan jẹ o. àbíọmọ àbíọmọ kò mọ ọmọ èmi náà bá yín léṣe gbá ti mi. gan lára o kó mọ wípé ẹ̀gbọ́n mi ṣì máa padà wálé. ìyá Afúnṣọ lóòótọ́ wọ́n máa ń sọ wípé ọmọ ẹni kú ọjà jọmọ ẹni nù lọ téèyàn bá sì ní béjò ṣe gùn lèyàn ó ṣe dáná sun gbogbogbò lèyàn ó dáná sun kẹ ẹ mọ fi rònú ṣe ra yín léṣe o Fúnṣọ́ ń padà bọ̀ wálé ẹsẹ̀ ara rẹ̀ ni ó fi rìn tí ó fi wọnú ilé wa ọmọ inú odi kì í kú ẹ̀yìn odi ẹ má ronú o. ọkọ mi ní kí n má bá lówó lọ́wọ́ kó kejì yẹ kò tí ì sí ohun tó èèyàn máa pawó sí géètì owó dájọ́ àánú ló ṣe mí o ni mo ṣe bá ọ̀dàmọ̀ràn ọ̀rẹ́ àánú ló ṣe mí o ni mo ṣe bá ọ̀dàmọ̀ràn ó yẹ kó o jẹun gidi síkùn kó tó yí kwana lọ ló ṣe mí o àánú ẹ ló ṣe mí o. ẹ̀yin aráyé wọ́n ṣèkí ní olùlẹ̀ ó ṣèkejì olùlẹ̀ ọ̀sẹ̀ kẹta ó lulẹ̀ ẹ má jẹ́ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin èmi lọ́kàn ó ti kàn yóò ti kàn bá ní èmi lọ́kàn pé ńlẹ̀ ó ti dàgbò èmi lọ́kàn ó ti ti dàgbò yóò máa kàn èmi lọ́kàn ó ṣí géètì kú ní ọmọ fún ọ ní ọmọ kú ọ tí ẹ bá ṣe pa àjọṣepọ̀ tí fa náà rí. ọgbowó ọgbó tọdún ọgbowó ẹ tẹ ẹ kọlẹ tọrọ lọ́dọ̀ àwọn ẹlẹ ọgbowó ẹ yìí. ó ti fọ mọ́tò mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé máa ń jẹun ní ilé ṣá. ẹ̀nà bèrè ọ̀rọ̀ èyí di ẹ̀gbọ́n tó béèrè a sì fún un léṣu balẹ̀. ẹ a máa jẹun. àwa máa jẹun because we work uh, we are not eating for the commercial place. n dá sọ ni àwọn ìjẹun káàkiri. n dá sọ ni pé gbòǹkan lọ́la àkókò àkókò oúnjẹ ọ̀tọ̀ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò oorun ọ̀tọ̀ àsìkò ẹkún gan ọ̀tọ̀. a máa jẹun. ok eh, nǹkan tẹ́ ń try láti fi yé mi sí ni pé gbogbo nǹkan tẹ́ máa ń ṣe nílé ló lásìkò tiẹ̀. Ah, ah, ah, kó wà ń bẹ̀ o àyàkàn jẹun jọ́ sẹ́ni ha Thank you àdàbà ń pò gèdè bíbẹ̀ lé ògbọ́ ẹyẹlé kúkú gbọ́ títìrì ló ń tiri kì í ṣe pé kò lè jà orúkọ ló ń sá fún nítorí pé bíbí rẹ̀ yóò ṣe é fòwúra ló ṣe ń dákẹ́. ọ̀rọ̀ ọlọ́run ọba kí n bẹ̀ sí dá sí fún kí mo kọ́ kọ́ kọ́ kọ́. ìwọ̀n ìgbà tí yáyẹ kan kiri sí ẹ̀ àdìgún máa dáa fún ẹsẹ̀ wàá rí bá ti ṣe wàá ọ̀nà gbígbà ó bàbá rírí wá nù ó bàbá kinní kan dábẹ̀ sí kì mí lóríṣiríṣi. mo fọ nítorí wàá jà mí lẹ́nu bẹ̀dù ni pé ìyá ẹ̀ ṣe tiri kwan sí mi níṣẹ́. a máa sọ fún ẹ iṣẹ́ tá a ṣe ìyá máa jèrè ní ẹ̀rọ. àṣẹ àṣẹ. kílẹ̀ǹtì ẹ̀ ṣú ọ̀pá má yẹ kó jábọ́ lọ́wọ́ ẹ̀ o tó ti yẹ má yẹ kó jábọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ èmi o ọlọ́run jẹ́ máa fóbìnrin lówó máa jẹ́ máa fún lówó níbi ah, máa bóbìnrin ṣe náà máa lọ máa fi wọn bá ṣe ó máa bó card fún mi kò easy náà jẹ́ ló máa jáde lára mi náà ẹ dábàá wá ṣe tán màá máa sáré kiri lọ máa bá wọn chemist ẹ fún ní mic àti ẹyin àwọn àpòpọ̀ tẹ́tí wọn lè ṣẹ́jẹ́ padà èmi o ọlọ́run jẹ́ fún obìnrin obìnrin lówó mọ́ gbọ́dọ̀ obìnrin kù ni. àjẹ ìwà àbò sọpọ́tà ajá nítorí ẹ̀ ń wò yìí náà àlépa sars ni obìnrin kan kò lè gba ten gbáìn kò lè gba lọ́wọ́ tèmi náà mọ̀ ẹ má fọ́ nà èmi tẹ́ ẹ̀ ń wò yìí mo ti já o mo ti lọ bó ṣe pink lè lọ àkàrà ní kiri ṣẹ́nu mi ò mọ́ tó ṣé ò tán náà nú ọmọ ilẹ̀ tó bá máa jẹ tètè mi máa gbowó lọ́wọ́ yìí ajé eléyìí náà dẹ̀rẹ́ ẹ̀mọ̀ kì í ó kanlẹ̀ kò ti ń pẹ́ fún un náà èyí tó máa jẹ iṣẹ́ yìí náà máa ṣe kí ni màá tún gbowó èmi ti mọ ibi tí mo tò sí o mi ò tó lọ́kùlọ́kù mọ́ lọ́wọ́ yìí mo ti di jìgólò mo ti wọ́n mo ti hàn. gáúsù gáúsù wa wo bí sórí price ẹ lè wọ́n lóòótọ́ ọ̀bọ tèmi àdìgbò ṣàtòwò èmi gan yọ sọ́ọ́sídì lára mi mo yọ sọ́ọ́sídì ó ti díẹ̀ tó bá sọ pé kú bẹ́ẹ̀ nà wá tiẹ̀ kọ̀ọ̀kan. àkọ́kọ́ kú bẹ́ẹ̀ nà. ọlọ́run sẹ àjẹ mi mo ti cross bag mi dà ah tí a bá ti kó mi máa wà lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ kiri ni obìnrin lásán máa ń sọ ẹ jẹ́ ká fi mú. bámà ẹ̀kọ́ ti ti wà. ọgbọ́n gbàgbọ́ mú lásán. ṣé wọ́n tí wọ́n wẹ̀? kò sí wàhálà nípa wọlé nù. gbogbo tó kù sí ọmọ ayé gbogbo ẹnu náà ni. èmi nìkìnì èmi fúnra mi èmi kújáàsì nìkìnì ìpàdé lórí fídì tí n bá gbé ẹ e débẹ̀ wo yìí sì máa kàn báyìí ó sì máa lékọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. mi ti ẹ̀ fẹ́ rọ kò sí wàhálà ìpàdé dọ́wọ́. èdìdí ni. mẹ́sìn kọ́. lágbára ọlọ́run ọba. tó o fẹ́ràn ẹ sí ọ̀gá ẹ̀ láti ètí rẹ̀ kò kó dáadáa kó ti fẹ́ sọ fún ẹ yìí o. náà ló yẹ farabalẹ̀. ẹ̀ẹ́ kó ti fẹ́ sọ fún ẹ má fi kún má yọ kúrò tí n bá ṣe nínú ẹni kò ṣe jẹ́ṣẹ́ yẹn. èèyàn kí bẹ̀rẹ̀ tí wọ́n máa jẹ fún mi ẹni tó bá rán ìránṣẹ́ ní ọ̀bẹ̀rù tó ga ẹ̀ bá ti dé wàá sọ fún pé láti ọ̀dọ̀ èmi ìyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ bí ìgbà tí wọn kọ lẹ́tà ni ó jẹ yé wa ìyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ pé òrìṣà bò lè gbè mí ṣe ni bó ṣe bá mi mi ò ṣe mọ́ wọn ṣàlàyé fún pé mo ti kú gbèrò mo ti lọ àti bàbá mi ṣùgbọ́n àwọn tuntun rà lóye sọ. ìyàwó rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm-hmm. òṣàbò lè gbè mí òṣàbò lè gbè mí. ti ní bọ́ọ̀sì bá mi. a ah, èmi lẹ kó bá jù òrìṣàbò lè gbè mí. sèmi ló lè bá mi mi ò ṣe mọ́. ọ̀rọ̀ ara bí ara sìmẹ́ǹtì. Ah, èmi lè ah, kó bá mi sẹ́yìn ìrírí mọ́. ìjẹ́kọ̀ yóò dá ìjẹ́kọ̀ tí ṣe ò dá ìjẹ́kọ̀ yìí yóò dá. èmi lè kó bá mi lé ìkéde yàrá fún mi lójú ọ̀nà ilé ilé tó kẹ́kẹ́ ló kẹ́rù lọ. ohun tí ó ṣe kò fi ẹnì kankan bidọ́bidọ́ ni o bidọ́bidọ́ ni o ọ̀rọ̀ mi jẹ́ bí òwe. kílẹ̀ tó rìnrìn àjò ẹ̀mí láì mára dání ṣé kò sí anyway kírẹ kú oríire mo gbé nǹkan tó mọ̀ ọ́ jẹ dé wà wá tẹ̀lé mi wọ yàrá báyìí wà á lọ bá mi ṣí ara mi jìgìjìgìjìgìjì gbogbo ẹ̀ máa reset ẹ̀mẹ́wàá la máa lọ but kó tó lọ jẹ́ kí n prepare ọtí kan fún ẹ tó máa ṣe ara ẹ dáadáa. èdìdí ni. bá mi lọ. ọ̀rọ̀ ọlọ́run ọba. ríran ire máa wọnú ibi. wọ́n sábọ̀tà ṣebí nǹkan tó mọ̀ ọ́ jẹ òun ló sún ẹ débi mo sọ fún ẹ pé ten rands la máa lọ ó lọ mẹ́ta tó o bá padà bọ̀ síbí or oh ó lè fàre sínú ayé ẹni lọ́jọ́ kan. àlejò àìsàn jẹ́ lágbo ara. àlàáfíà gangan ló ń lè eh. ọ̀rọ̀ mi tún dàbí òwe ni àkàrà oṣù lọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ gbígbóná kámúyàn gan káfídáyàn gan lára eh. ẹ jẹun kẹba ló ń gbọ́. mọ́mí ìjọ ẹ jẹun eh. méjèèjì yóò tẹ̀mí lọ́rùn èdìdí ni. mami mami mami mami. àkàrà oṣù lọ́sọ̀rẹ́ pọ̀jù gbóná kámúyàn gan kábídáyàn gan lára o. Eh kámúyàn gan o káfídáyàn gan lára o alọ́ba o. Ah! Eh. kí ló ń ṣe ọmọdé tó ń sáré lọ báyìí. tí ò bá lé nǹkan dájúdájú a jẹ́ pé nǹkan ń le. ṣé ká máa bá. èdìdí ni ọ̀rọ̀ ọlọ́run. ló ṣe. mi mọ̀ kó tó ṣe mọ́ mi mi mọ̀ kó tó ṣe mọ́ mi. àǹtí mi ó ṣe àǹtí mi. wọ́n mi wọ́n gà. àǹtí mi bẹ́ẹ̀ ma bẹ́ẹ̀ ma bẹ́ẹ̀ ma ma ma àsìkò ń lọ ẹjọ́. àǹtí mi. bidọ́bidọ́ ni. mi ṣe ayé obìnrin mi rìn lọ bá mi wádìí onílé di ẹlẹ́rú ìsàlẹ̀ erùpẹ̀. mo wá dẹni tí ò ní níwájú tí ò ní lẹ́yìn tó wá fi àìkúrò ṣe kẹta. Ìwọ lọ́rùn kìlẹ̀ ṣe bí kìlẹ̀ ṣe bí mojúbà o ayé mojúbà o ayé mojúbà ìbà gbà òwe. àsìkò tó ní òwe yorùbá tó sọ pé ikú ọmọ ní ìta ìgbà sẹ́yìn òkú ìyá fún iṣẹ́ òtítọ́ àkùsà. irọ́ o sọ ìyá yẹn kú. Ah, mi lẹ́yìntì ibu gan wọ́n ní búkì búkì àbúrò ẹ̀ so ọ̀dọ̀ àti erébẹ̀ ká ojoojúmọ́ ní wẹ́kún mu bíi gàrí serious ẹ mọ̀ fọ́ ẹ̀yìn èèyàn mi ẹ̀ sáyé lọ ògùdélé ronú àti fàjẹ́bọ̀gùn ni ajé ògùdélé ní ronú àti fàjẹ́bọ̀gùn ẹni pé ìrònú àpò. báwo ni o túmọ̀ sí pé ètò ìṣe nìkan ìdùnnú nílò mi. yóò kò ṣe dùnú ọlọ́run ẹ̀jẹ̀ ká fojú sókè. àmì o ọmọ tí ọmọ bá ti wà láti kékeré èèyàn gbọ́dọ̀ máa kọ́ṣọ̀ ẹ̀ so that ó ń kí èèyàn bá fojú sókè. ìbànújẹ́ ni kò tí ì lọ. wọn kọ́ wọn kọ́ mọ ẹ̀gbọ́n ni ìyàlú àmàlà ti kú pàyà ẹ̀ orí ẹ̀ wà bẹ̀rẹ̀ òṣè wà bẹ̀rẹ̀. ó ń tọ́ra rẹ̀ jẹ́. Bùkọ́lá kí ló ṣẹlẹ̀ tó wá sí sùkúl látọ̀jọ́? My mom is not around. Your mom is not around. She traveled. Yes, she traveled. To where? A journey of no return. Ah! Bukola, mọ́mì ti kú. Ah! Ọ̀dà àti mi Rebecca ni mo wà látijọ́ rẹ̀. Ah! And I don't think I'll be coming to school anytime soon. Oh, Bukola, sorry. Ah! bó kú ni bó lò ní àkúkú mọ́. kódà ó lọ́dọ̀ àǹtí òun lòun ń gbé ó ní àti wálé rí òun gan-an ó dọwọ́ ọlọ́run àánú ẹbí wọn mà ṣe mí o. ọ̀rọ̀ ọlọ́run ọba. sí ọkọ mú támà ẹnu gbẹ. hundred ọlọ́run ló ní ó já wa gbà tí ò ṣe oògùn. wà á ti kọ́kọ́ kúrò bẹ́ẹ̀ nù. àjè kí wọ́n ṣe jò pinra ni àṣìbà àṣìbà. ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ àwùjọ ìwọ̀n náà. lọ́sẹ̀ mẹ́nu ẹnu ẹ̀wèrè torí àtijẹ́ náà ni. gbàgbé ni àti wípé gbogbo àwọn òṣìṣẹ́ tó ń wò yìí wọn kì í ṣòṣìṣẹ́ àbàrà méjì ní gbogbo wa ṣíbi lẹ́mi àbàrà méjì ni àwọn lẹ́mi àbàrà méjì ni ṣé orí ọkọ rèé ṣé o ti rí àbàrà méjì lòun náà. sọ́ni gbogbo omi tó wò yìí sàárè ni. bẹ́ẹ̀ ni ibòji ayé ni ṣó wá rí ó gbà yọ̀ǹda lẹ́nu àmọ́ o kò ròfo ní ọ látòní lọ látòní lọ sórí kíní kíhun tó ń gbé kiri tó ń jọ́ lójú kò tún gbéra mọ́ láti òní lọ ò èèyàn lọ lọ. Ah! ó lè fariwo sínú ayé ẹni lọ́jọ́ kan. ìrìn àjò ayé ẹni lọ́jọ́ kan. ó lè fabi sínú ayé ẹni lọ́jọ́ kan òwe. ọ̀rọ̀ mi tún dàbí òwe ni Akara oṣù lọ́sọ̀ rẹ̀ ẹ̀kọ́ gbígbóná. dákúnyàn kan kábídáyàn kan lára òwe kámúyàn gan o káfídáyàn gan lára o alọ́ba o. èdìdí ni ọ̀rọ̀ ọlọ́run ọba. èdìdí ni o ọ̀rọ̀ ọlọ́run ọba. ohun tí ṣe kò fi. ajé movement low movement ah <laughs> movement. bàbá o. olójú méjì olójú méjì la gbárí òjijì firi ayé mojúbà o ayé mojúbà o ayé mojúbà ìbàgbà òye nínú ayé láti báyé nínú ayé láyé ń gbé ebínú ayé yìí náà ni ayé yìí náà ṣáá ni ṣèbáyé yìí náà tú ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò fi ń kungi òye. èdìdí ni ọ̀rọ̀.